ṣáàkì fẹ́ bàjẹ́ kí náà ayé àti ṣáàkì fẹ́ bàjẹ́ ni wọ́n lọ ti ṣáàkì ṣe mọ̀mọ́ tó sì yẹ kò ní ẹni dá fún wọn. mo lẹ ti jẹ́ kó fáyà mi níbi iṣẹ́ ṣẹ́ gbọ́ ni. ọ̀rọ̀ ọdún yìí ni. ọwọ́ lọ́la tó dùn ń lórí papọ̀ pọ́n ìdílé gbọ́dọ̀ lọ́hùn fún wa ká má ah. gbé lọ sọ́run ah. torí ká kọ̀ọ̀kan lé ah. kí ló wà ń bẹ̀. kí ni tó kí ni tó mọ gbóyè. man ṣé orí gbogbo òdí tó ń pọ́nlé rẹ̀ nígbà tí àwọn ọmọ eruku mi tó bá ṣí gbogbo ẹ̀wẹ́ tó ń ṣí ìbọn wọlé èsì ìdí tó ń pọ́nlé yìí I'm done I will jail you last last. ẹ súnmọ́ ẹ súnmọ́ mo ti ti ṣe é ṣe é ṣe é ọmọ jáde léyìí. Ah, àwọn ilé lọ́lọ́ ń bá ọba lọ́la létí àṣẹmú wá ń sìn ní sà. hello ń gbọ́ ìwọ ló ná fusion king ó gbá fusion king létí. tanso ọmọ èmi kàdó ló gbá létí à ń bi léèrè pé ó sọ pé nìkan àrífín kan ta lé òun pé bọ́ igẹ́ ikán ó gbá òun létí la ṣe ní kán wá ẹ lọ tó bó ṣe rí rèé. kò sí wàhálà tanṣo tanṣo bá sí bí o lálejò. bàbá ẹ ẹ̀wọ̀n ti tẹ̀ yàrá ya ẹ̀ ẹ̀yin tèmi ẹ̀gúnṣẹ́ takuntakun. ọba lọ́la. ṣé ẹ tó gba ẹ létí rèé. òun ni bàbá ẹ. okay máa intervene yẹn kó máa interrupt yẹn kó máa bá sọ̀rọ̀ ká mọ ohun tó fà tó fi gba ẹ létí because ẹ̀rí tiẹ̀ náà ṣòro jẹ́ ó lè jẹ́ pé ó lọ tẹ ọyàn ẹ̀ ń tẹ̀kútẹ̀ ni ẹ̀ so kí ló nǹkan tó ṣe tí ó fi gba ẹ létí. ṣàdédé ni mo kàn rí nǹkan tó lọ́wọ́ bú fún gbà ah! ọmọ ọlọ́run kò dédé ṣe kíní fún ọmọ ẹlẹ́lẹ̀ yìí báyìí mo kàn ní kíkọ gbọ́núṣẹ́ ọlọ́run kíkọ fọwọ́ táǹbà ẹ̀ ó tán ó bá kó gbà á ti fún mi ọyàn yẹn tó rí kíní tó tì síwájú yẹn ló ní kó fọwọ́ kan tiẹ̀. tẹyin ní o mo ṣe kọjá èmi tẹyin yẹn ni. ó ti tó ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ó kàn fọwọ́ kan bí ẹ̀yìn ẹ̀ ìdí ẹ̀ àbí kì í ṣe pé o mọ́wọ́ déwájú. mo ṣàṣejù dé gbogbo bẹ́ẹ̀ ẹ̀yìn yẹn ni. ọmọ mi fọwọ́ gba ẹ́ńdì lásán lòdè fọ́tí fọ́mọ bó ṣe gbá létí yẹn ṣé tí ẹ bá lọ jí nǹkan kí n máa rù yẹn kiri dọ̀kí ló wà nù kọkùnrin fọwọ́ kan ìdí obìnrin sọ̀rọ̀ náà ṣé kò jù bẹ́ẹ̀ lọ abo mi ò quiet jẹ́ kó nọ́ọ̀sì rojọ́ ó máa pé kó à wọ́n ń ṣe bẹ́ẹ̀ ń kóòtù agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni jọ dàrí kí ni tó ṣe fún ẹ kó tó gbà létí. mi mọ ó kàn gbà mí dì mí wà lóun nífẹ̀ẹ́ mi mélòó lè rò. ó gba ẹndì ṣé lójú èrò ni àbókọ́mọ ẹ wọ́bi kan. mo ra nǹkan ní ìhòòhò bá mi. ṣé táàbù tí wọ́n gan ra nǹkan yẹn ó yọ̀dí síta àbí ṣó kan yọ̀dí ẹ̀ ni. sọ̀rọ̀ mi mọ̀ púpọ̀. ok ọlọ́run ọba ló mẹjọ́ dá bí mo ṣe wà mi ò ní dá ẹjọ́ kẹjọ́ kan tó máa mú mi wọná jọ̀gbọ́ mo láti dá ẹjọ́ yẹn with mercy bó ṣe yẹ kó lọ ẹ̀yin ẹrú kú obìnrin ẹ parẹ́ ẹjọ́ ẹ tilẹ̀kùn mi please gbogbo aṣọ kọ́ là ń sanú oòrùn. ìdáríjì mi ẹ wo mo ṣe ìdádúgbò yìí ni mi ì mọ bẹ ṣe tó. <laughs> ìsìn báyìí mo ti mọ bẹ́ẹ̀ ṣe ẹjọ́ ẹ mi bá mi bẹ́ẹ̀ jọ. that is why tó fi jẹ́ pé tọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ wàá farabalẹ̀ ibi tí o gbé tẹ́lẹ̀ rí o ní máa bẹ tó bá débẹ̀ máa bá yín tender justice with mercy àparí ẹ̀ fún yín òun náà kì í já bó ṣe ń rí fúṣọ king ni ọba lọ́la ẹ ló fúṣọ tàṣó international Bàbẹ̀. Ọmọ rẹ bí iyán. Kàdúzò Ọlọ́run. Ọmọ alálùbáríkà. À kàdúzò mo jẹ́rìí ẹ̀. Ó máa fọwọ́ wọnú ni. Sori bá fọwọ́ tún bọ́mọ wí. Àtúnfọwọ́ òsì fàmọ́ra. Ìdájọ́ wo ló fẹ́ fọmọ yìí? Kò wá tender justice with mercy. Yóò gbọ́ báyìí taṣo. Ọmọ ọba kì í jagun bí ẹrú o. Hmm. Bó bá ṣe fẹ́ kí ìdájọ́ yẹn lọ, ìwọ náà ni. Ọ̀bẹ lọ́wọ́ ẹ̀, iṣu lọ́wọ́ ẹ̀ o àtúnṣe mo ò fẹ́ nǹkan púpọ̀ lọ́wọ́ ẹ̀ nǹkan kan ṣo tí mo kàn fẹ́ kẹ́ bá mi fi ámì sí òun ni wípé kí n ayé máa tiẹ̀ kájọ wọnú ilé kí n pa tọmọ nǹkan kí n fi nǹkan sí nǹkan tán. ṣé pé kò wọlé o fẹ́ rùn. àkàdéso orí ẹ wá ń bẹ Ọlọ́run. taṣo o fẹ́ fọ́ lẹ́nu. alẹ́ fẹ́ pa tọmọ nǹkan sẹ́ẹ̀. ṣé ohun tó fẹ́ nìyẹn. Ọlọ́run ó tán. hello olóhùn ò bẹ ẹja òun ò dẹ bẹ fa wàhálà mọ́ oníkó kan òun ọ̀nù lé kóun fẹ́ dá ìdùbúlẹ̀ kóun dẹ ẹrun ẹ kóun fọ ẹ jẹ kó fọ gbogbo ẹnu ẹ ṣé o mọ̀ pé wájú ẹ tóbi o má lọ kú sórí tí ó yẹ kó o kú sórí ẹ o. kàdó mo lè kú sórí ẹ. ronú sáṣọ ẹ o. àwọn ọmọ bó ṣe ń jẹ irú ẹ àwọn ọmọ bó ṣe máa ń jẹ. ọmọ owó bó ṣe máa jẹ. ẹ lò kí lorúkọ ẹ. ọmọ tí ni. ọmọ tí olọmọ tí lòun sokole mọ rúnigí tòǹtò máa lò tó bá dorí ẹ bóyá ìwọ dìde ó wọlé lọ olóhùn fẹ́ fọ ẹ lẹ́nu kò síjà o bá ti lè ṣe yẹn wàá máa lọ lẹ́yìn jọ please torí ọlọ́run rọra o rọra o rọra o ẹlẹ́dàá àwọn tó nílé ayé àsìn ẹ lọ o. àṣẹ o òun ni ẹ o. yóò bàbá ẹ bó ṣe rọ. <laughs> ọmọ wèrè o ti mọṣẹ́. nínú yàrá jọ ọ̀gbẹ́ni. olórí kò bí ọmọ òfò èmi ló jẹ ẹ wo taṣo kìnní dáńkù iná tiẹ̀ ti mọ́ṣẹ́ ti farawé mi àfi kí n fíjìláǹtì kí n lísì rẹ̀ adáko tó di pé taṣo jáṣẹ̀ because ẹrù burúkú tó gbé wọlé yìí lórí taṣo lè má lo five minutes kó tó kú dànù lórí ẹni ẹlẹ́ni mo láti fíjìláǹtì mi jẹ́ kọ́mọ́ kú lójú oníkọ̀lá station ni kí n wo kí n wo station ẹ̀ tí taṣo rú wọlé ni báyìí pé àsìkò tí tàṣọ máa jásẹ̀ rè. darling darling ọ̀rọ̀ tó ń sọ etí yìí mi o bóyá kó explain fún mi dáadáa kó lè wọ̀ mí létí because kò kò yé mi. ìfẹ́ mi hmm? um, ó yẹ kó understand. pé. mo rò pé kí n lọ gbé àǹtí Àbẹ̀ní padà ká jọ lọ sínú apartment. <laughs> ẹ mú gbọ́ náà but oorun létí mi ni ni mo ṣe ní kò tún sọ oorun létí mi ni àbí òun mọ nǹkan tó ń sọ ni àǹtí wo àǹtí àbẹ̀ní wo àǹtí àbẹ̀ní wo fẹ́ láì wọ́n fẹ́ lọ gbé àǹtí àbẹ̀ní wá okay so pẹ̀lú gbogbo nǹkan tó wà wájú wa yìí ó tiẹ̀ bá mi rò ó trenches tá a lọ yẹn bá ṣe fẹ́ survive ó tiẹ̀ bá mi rò ó irú ìgbésí ayé wo la fẹ́ máa lọ gbé yẹn àti àbẹ̀ní ló wá wá important jù nínú gbogbo ọ̀rọ̀ tó wà láì tó fi gbé sórí bí mo fẹ́ lọ gbé wọn wá are you are you alright. Fúnkẹ́ try to understand me try láti understand me tí ò bá nídìí mi ní sọ pé mo máa lọ gbé wọn try láti understand me. What is wrong with you? Ṣé nǹkan ti ń ṣorí ẹ ok ó dà ó ti gbàgbé àbí o rántí àbí o mọ̀ wípé ibi táwọn alọ́jọ́ ti di nǹkan tó ń ṣe wá yìí position tá a bára wa yìí wàhálà tó wà nílé ayé wa yìí àǹtí Àbẹ̀ní iná ló dálẹ̀ o so this same àǹtí Àbẹ̀ní táì tí ìyọnu ẹ̀ òun náà ló fẹ́ lọ padà gbé wá again no problem what's wrong with you now. You used to be a very smart guy. Ṣé o o ti yọ̀dẹ̀ ní nǹkan ti ṣe ẹ ní? I mean this is this, this is not sounding good now with a job. Please don't do that please. I'm begging you ti mi náà ń bẹ ẹ ní babe jọ má ṣe bẹ́ẹ̀ má gbé àǹtí please please o the o the shadow, me with the o de ṣàánú ayé now stop it. Bàbá gẹ́gẹ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀ kan ló yẹ kó máa pè ní gbèsè mi ì lè rìn ládùúgbò mọ́ ojú ń tì mí èèyàn kan lójú ìwé ìbà fún mi wípé tí má ṣe dọ́dọ̀ yín gbogbo ọ̀rọ̀ mi máa dayọ̀ ni. ṣé olówó tó lè fi wo fáàn. Lele, lele owó tó wà lọ́wọ́ ẹ nìyẹn mọ sápò fi sápò ẹ fi sápò ẹ sọ̀rọ̀ sí. kí lorúkọ ẹ. ọlámídé ọgbọ́n tí ọlámìdé bá ọ sọ ifá má fi bí péré má fi re pé bí má fòlò lò fọhùn sàn án láàrin ajé ní mú ní pẹ́kọ̀rọ̀ odindi èèyàn ní lámìdé látòrí tó ìdẹ́sẹ̀ rẹ̀ gbogbo ohun tí ń bá ń ṣẹlẹ̀ sí báwọn ifá ṣáàwó wájú ọpọ́n èèyàn ọpọ́n olùmúlọ̀tún ọlọ́kan ló sì. sàrùn ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ọgbọ́ bá bá fẹ́ mọ lójú àrínà. ire lọ bá wa mẹ́rin ìmúmu síkítí ẹ̀pà síkítí dípá fún wọn ní kọ̀ àsìn ìsàmọ́ ìbádà àṣàwò ká lè ráyè rúbọ ìbádà àṣàwò ire lọ bá wa. Fátúndé. Ó bàbá. Dìde sókè. Okay. wo àpò ọkùnrin o. ẹ ṣàgbọ́n tí bàbá sọ kò sówó ni. tọ́ kí ni à ń ṣe ọ́. owó nepa owó nepa o tún ń sanwó sí ìgbésí ayé ara rẹ tó fi rán mi iṣẹ́ ni. dájúdájú tá a bá yẹn bọ fún ọ bó o bá rówó san tá a bá ṣe lápò ara wa ò ní padà wàá dúpẹ́. máa mo rè. kọ́ kí ni kó jáde kúrò láàrin yìí. àfẹ àfẹ ẹ mọ̀ dẹ́rọ. ọ̀kàrẹ̀ Fátúndé ọ̀kàrẹ̀. fáwọ́rì mi àfihàn. orí ọgbó àyà kiri. ṣe ẹdùnmọ bàbá yẹn nìkan. ta ni ẹ. Mr. Franklin. oh. hello Mr. Franklin. hello Papa. how are you doing. I am fine. I want you to come to Brazil. I'm preparing for Germany Traditional Festival in two weeks' time. I want you to consult IFA for me. Consultation? That's all right. That's all right. You can call me back in two hours' time. Okay, sir. If I will, you cannot say I share. <laughs> àní bí n bá táyé wá o ani Ifá ni kò ṣe sẹ torí Ifá gbé mi. Fálérè ṣé o ti gbowó yẹn tán náà ni. àwọn kòkò bí ẹ kì í já àwọn ewé sínú apẹ ni. ó jẹ́ ṣe kíá. Fáfúnkẹ́ hmm. tá à ń baba lẹ́ẹ̀kan. Hmm ọmọ awo tí ń ṣèké ó dáa náà kọ́sítọ́mù àwọn Mr Franklin láti Brazil ni. kọ́sítọ́mù ah, àwọn òyìnbó ń mú o mm. kọ́ mọ̀ jẹ́ pé eh, Brazil tún ń pe baba láìpẹ́. Ah, ẹ rárá o ṣé o ti gbàgbé ni pé baba ní àjọ̀dún ní Germany in the next two weeks. Ah, òótọ́ mọ̀ ní o òótọ́ ni eh, kò sí wàhálà mm. eh, tèmi kú mọ̀ wípé kò sí èyíkéyìí ìlú tí baba fẹ́ lọ báyìí àjọ ń lọ ni. <laughs> ìwọ àti ta ni o ìsàyé mọ̀ kọjá ìyá ara rẹ̀ mọ̀ ọ̀gá rẹ̀ ń bẹ̀ tó jẹ́ pé bàbá sọ pé kí n kó pásítọ̀tì lọ sí ọ̀dọ̀ agent ní last two weeks. ẹ bàbá ti ní kókó páálí rẹ fẹ́ jẹ́. ìjókòó rẹ jẹ́ ń bẹ oúnjẹ. ẹjọ́ ń lọ ni. ṣé ń wọ kán. ah irọ́ ni jẹjẹ bẹ́ẹ̀. pàbọ̀ jẹ́sẹ̀. ẹ ẹ láti kankan. ọ̀ irọ́ níbo kéne. kéne. àbọ̀rọ̀ àbọ̀ yìí bàbá. ìsúre ìwòrìwò fún. kí a lọ́jú páfọ̀ báyìí ẹ̀mẹ́yìn lẹ lọ́jú fápọ̀ ni èyí ṣe kí lẹ fẹ́. bàbá ẹ mọ̀ dàfà lérè ló ń jàre ó ti dé pẹ̀lú ojú ògbó ẹnìyẹn láì ṣòbò. ẹ má bínú pé a di lọ́wọ́ bàbá Ifáfúnkẹ́ ní sọ kankan fún mi tí mo sì wí pé kò yí ó rí bẹ́ẹ̀ ó ní ẹ̀yin Jámánì tẹ̀ ń lọ láìpẹ́ yìí pé ẹ ti ní kó wọn lọ fún ẹjẹǹtì ní páálí òun pé ẹjọ́ ń lọ ni bàbá tẹ̀sí mọ̀ pé odùfá tó bí mi odùfá kí mọ̀ fò kí ni ẹ gbé kínní ìwà èmi lọ́kàn ẹ jẹ́ mi náà rẹ̀ jamani. òjò òwú ni ọ ṣé o mọ gbà tí Fáfúnkẹ́ ti lulẹ̀. ẹ ẹ bàbá ẹ fi eléyìí ọ̀fìn Fáfúnkẹ́ lẹ̀ ẹ jẹ́ kí mi ọ lọ èmi lọ́kàn pé kí ni ìwà bàbá. bàbá ẹ má dá lóhùn kò fẹ́ lulẹ̀ rárá ń tiẹ̀ ní bó ti ẹsẹ̀ méjì ó lulẹ̀ náà. bàbá ẹ má jẹ́ lulẹ̀ ẹ má jẹ́ lulẹ̀ tá ń sọ ilé iṣẹ́ bà kì í ṣẹ̀kọ́ kì í ṣe yàn jámánì ni ẹ jẹ́ ń lọ. ó dáa kò burú mo gbọ́ ohun tó wí mo gbọ́ ohun tó wí ìwọ náà lọ submit passport ẹ fún agent. Ah, àbọ̀rú àbọ̀yè. bá mi ṣe ń dá wọn sọ ni pé ìfálérè ò ní lulẹ̀ rárá nù. ẹ yóò máa lulẹ̀ lu èbò. ẹni bá mọ̀ náà lọ́ọ̀yì ẹ ká pẹ̀lẹ́ o ẹ sì bàbá o. ìwọ máa lọ obìnrin ìwọ máa lọ ìwọ wá ń tiẹ̀ wá kí fáì fún mi èbó mi ló fẹ́ gbóhùn fa. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ sórí gbogbo tó sọ pátápátá ló yé mi èmi gan tí yìí ṣiṣẹ́ pẹ̀lú mo mọ irú èèyàn tó ga yẹn jẹ ìyẹn dáadáa ni ìyẹn dáadáa ni mo mọ irú èèyàn tó jẹ ah wo ọwọ́ ẹ ló wá kù sí o tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ tó tọ́ wàá sọ fún kó jáde sọ̀rọ̀ ara ẹ̀ ni. ọwọ́ mi kù sí báwo e, e, èmi kọ́ ni mò ń ṣe wọ́n jáde síbi tí báwo a máa ń jáde lójoojúmọ́ la máa ń jáde ah, bá a ṣe ń lọ patí là ń lọ sí gbogbo ah, ọ̀gá mi na ah, ìgboro lọ̀gá mi. tó bá yà kó ló já kó ló já ṣerú jáde bẹ́ẹ̀ là ń sọ fún ẹ wàá sọ fún ẹ kán tẹsẹ̀ lè bọ̀ kán tẹsẹ̀ lè bọ̀ ni wọ́n jáde sọ̀rọ̀ ara wọn. kó tẹsẹ̀ lè bọ̀ yàwó ni babaláwo o lè lẹ́ everybody. ẹ ẹ eh, o. o mọ̀ kan first of all ọ̀gá mi ò believe ni pé bóyá à ń fọwọ́ à ń yíwọ́ padà ọ̀gá mi kò lè gbà ajé kò tiẹ̀ lè gbà. ṣé o nífẹ̀ẹ́ wọn dáadáa ah, ah. o mọ̀ pé o nífẹ̀ẹ́ wọn. ṣé o ṣe é wà bá wọn jáde sí ni. ìbá wọn jáde kò yé mi o n jáde on his behalf. ẹ ẹ kúnà ṣé máa báyọ̀ jáde ni. ó wo wòkùsí tí ò ṣẹlẹ̀ rí ilé ayé obìnrin nìkan wọn kì í báyọ̀ ṣe kinní yẹn. ah irọ́ o irọ́ o ó tún wà o o mọ tírísọ́ọ̀mù ni. ṣé wọ́n ti ṣe rí. yà ibà gà. ẹ ẹ bọ kíní kan tí ò yé mi lélẹ̀ tó bá ní kí n bá wọn jáde lóòótọ́ èmi ò mọ mi ò mọ bí tí mo fẹ́ jáde sí i mi ò. Ah! àbí. o mọ o má sọ fún mi pé o mọ pa bàbá fákẹ́yẹ o gbọ́ bàbá fákẹ́yẹ látijọ́ yìí. bàbá fákẹ́yẹ e tó ń ṣe pos ní. irọ́ e tó ń ṣe pop ni. àkọlé. Ah, ah, o mọ bàbá fákẹ́yẹ o gbójú o gbójú babaláwo ní babaláwo tó mọ fá ó mọ fá dáadáa. Ah, ó dẹ̀ mọ ẹni tá à ń sọ yìí. bàbá fákẹ́yẹ ó dẹ̀ sọ fún ẹ. bàbá Fákẹ́yẹ wo ọkàn mi balẹ̀ tí bá mú ẹ débẹ̀ yìí ọ̀gá ẹ̀ ò ní ṣòro mọ́. lónà ó ní tàbá ẹni tó máa dáṣọ fún ni tó rìn là ń wò ìwọ náà dẹ̀ ń lọ bẹ̀rẹ̀ ó dẹ̀ ṣe rí báyìí. ìdí iṣẹ́ mo wà tó bá wọrùn yìí ò gbá fa o. ó tán ní sá ẹyin tí màá tó sọ yìí ó dẹ̀ sọ pé tàbá dọ̀dọ̀ ó máa. ó dá mi lójú ó dá mi lójú ó dá mi lójú tá a ó dà tèmi bá lọ tọ́gà mi ò lọ iṣẹ́ máa. ẹ jẹ́ àjà kókó débẹ̀ náà. kò sí wàhálà ẹ bọ ìgbà wo la lè lọ síbẹ̀ báyìí. Ah, ó kù sí ẹ lọ́wọ́ kò sígbà tó yéégún tiẹ̀ tí ó yọ̀rẹ́ tèmi. Hmm. Ah! ìbùbọ́ la ṣe máa jẹ́ o já àwòlá. wo sáré ẹnu iṣẹ́ lèmi wà ó kù sí ẹ lọ́wọ́. ṣé náà ló ṣe ṣe ṣe ṣáájú ẹni àròrí àríwú. ọ̀kadà mímọ̀ ti wà lọ́nà ọ̀ bá ti fẹ́ ra ti ṣẹ́ǹgì. ọ̀rẹ́ ọ̀la o. ojú ẹ ni ó ṣe ti bá sì gbé ní ṣẹ́ǹgì ó yá pè mí pè mm. mí. Ah. Ah, ọ̀gá ẹgbàá ni kẹ ẹgbàá ni ẹ lajà oríṣiríṣi nǹkan ládẹ̀ ń rí lórí fóònù nísìnyí ìgbà mi a lè rajá kó gbé ọyàn èèyàn sẹ́nu <laughs> gbogbo mireku yìí ọlọ́dún ní kí n má ti kù bá má rí gbogbo àwọn nǹkan wọn. dadi ah ẹ káàárọ̀ sá. hello sisi mi. sá ah báwo. you. Ah, ẹ káàárọ̀. ẹ sá ṣe pa. mo wá okay you are looking sexy. <laughs> Ah, mo dẹ̀ wá like aṣọ tó wọ̀ yìí o. Ah! kí ló tún wọ̀ yìí <laughs> kò sí tó wọ̀ tí o kì í fi tiẹ̀. ẹ ṣe sá. you are very sexy. thank you very much sá. níbo ló dà. Ah, mo kàn fẹ́ sáré rúrẹ́ nìkan ní side bẹ̀yẹ ni a fẹ́ jọ ṣe one or two. one or two things. yes. kò yẹ kó kàn dá jáde báyìí náà ah. jẹ́ káwọn bọ́ìsì gbé ẹ lọ. Ah. kàn gbé mi lọ sọ́dọ̀ rẹ mi. ẹ wá dúrọ̀pù ẹ ń bẹ wá gbé ẹ débẹ̀. nú ẹ wo mo mà lè pẹ́ díẹ̀ ń bẹ kí n tó dé. ẹ wá dúró tiẹ̀ gbàgbà tó bá ṣe tán a máa gbé ẹ bọ́lé respected baby <laughs> mo like bójú ṣe ọlọ́run mo like ìtàn ẹ <laughs> sorry jẹ́ kan gbé ẹ̀yìn ẹ̀ stubborn àbò làwọn ọmọ yìí gbà gan stubborn o olórí burúkú stubborn. jọ́lẹ̀ bá mi. wèrè stubborn ọmọ wèrè wá bí àwọn àgbẹ̀ òde káwa lóhùn ó lè ká bàbá tó bí ẹ lóhùn àbí lórúkọ orí ẹ burú ó wá ní mo ti bẹ̀rẹ̀ sí lọ́gùn ẹ̀. bá mi ò ń gbé ya yín lóbi kan ẹ wàá dúró tó bá gbé dọ́hùn ó máa dúró tì tó máa fi ṣe nǹkan tó ń ṣe tán o fẹ́ lọ o fẹ́ lọ down the road ṣó mọ down the road. ọyẹ mi tán. Ah, jẹ́ kó gbé ẹ lọ. ẹyin má kàn lójú ó ti lóun ò ní pẹ́ bí aago méjìlá ọ̀sán la wà yìí títí tẹ́ẹ̀nì ẹ̀ dé lálẹ́ ah. ó ti lóun ò ní pẹ́ so kó dúró tì tó máa fi ṣe tán ojú mi tó bá kàn lójú pẹ́rẹ́ tó bá ti ń dé báyìí wọ́n gan kánjú lọ́rùn nìyẹn o. <laughs> thank you sir all right oh, sir mm, yeah enjoy the day. ẹ rọra please rọra o um, <laughs> rọra ṣe sùúrù o. ọmọ ìlú ṣe máa pa mí. bẹ́ẹ̀ lẹ́ńjẹ́ bẹ́ẹ̀ lẹ́ńjẹ́. bá mi o. yorùbá bọ̀ wọ́n ní tíná bá kú <coughs> bàbá. wọ́n kẹ̀lé bá dé ti kú àfọ̀bọ̀ ẹ̀rọ kù ẹni bímọ lọmọ ń sìn lẹ́yìn èmi ìwọ ló kàn. ọlọ́run lórí ọ̀rọ̀ kan wà tó ń jó mi lọ́kàn. ẹ jẹ́ ń gbọ́ wà mí. òun ṣe ẹni tí mò ń sá fún bọ́. òkú òkè ń fara fẹ́ ní màá sí. ìyàwó mi tó ń wọ yẹn olórí burúkú ayé àtọ̀run. ìyá sí àmà ẹni tá a jírí tá a kì í di kó rárá kò yẹ kéèyàn jọ ra plot sẹ́gbẹ̀ẹ́ rárá. ìyàwó mi yàwé rèé bíi pé máṣu má tó ẹ̀ pọ̀ ìwọ̀n bá díẹ̀ díẹ̀ tí mo rí ṣe òun ló dóyún tó rí yẹn. béèyàn bá lóun fẹ́ kí n lè máa gbọ́ ẹ má bẹ̀ yín wọlé o ẹ má bẹ̀ gbẹ wọlé o ẹ jẹ́ kóun sùn ní o ẹ pa kọ́lọ́ ìgbà míì kan tí n bá ti gbà pé tọ́ torí ṣe yeyeyeye tí mo rò pé mò ń bọ̀ lé ó máa kó búlọ̀kù sórí yẹn ni tó máa tutù ó lè pé òun ò sì mú tù ah ọ̀gá mi. ah mo kàn máréjì ni lórí màá fẹ́ yàwó mi. <laughs> orí ṣáídà sunwọ̀n mm-hmm. ẹ mọ̀ sí ṣáídà náà. ta ni aláìfi ẹ o. ibi gbogbo wa mọ. àgbẹ̀ ṣáídà jáde ṣáídà wá wà ṣáídà yẹn kẹ́nà máa jẹ dé ni obẹ ní àìrádàn àfọ̀bẹ̀ṣẹ̀ bọ̀ kí nǹkan fẹsẹ̀ kan gáàtẹ́ jọ tó bá wúruwúru kojú ẹ̀ ṣáídà ṣáídà ò ní ìdọ̀tí yẹn. ọlọ́run kọ́pà yẹn ni mo fẹ́ fẹ́ ṣé àwọn èmi egúnṣẹ́ ẹ̀dùn jẹ́jẹ́ mu ti ẹ kò ká tágìrì gbé mi ọ̀gá mi o èmi ni gbé e fún èmi àrí ti ibi tí mo wà gbà ah! ṣọmọ yẹn ò dáa ọ̀yà fi wé tó lè fi hàn wé ṣáídá. ìlàjì náà ṣe kò. gbogbo ohun tí ń gbé tó ń rò pé ní táńtẹ́ẹ̀n yẹn lọ́mọ yẹn ní ó dẹ̀ tó kàwé hmm. ìwé ṣe kókó ọmọ tó kàwé ló yẹ kó dúwẹ̀ ẹ̀fẹ́ bó ti wà rẹ̀ ọmọ gidi èmo fẹ́ fẹ́ tán ni o. Ah. mo fẹ́ fẹ́ yanyan mo fẹ́ fẹ́ ní jùlọ́kà ṣé àmọ́. torí jọ́ àbá máa lọ ìwọ ló máa wà bẹ́ẹ̀ o àwọn máa ṣe gbàgbàgbàgbàgbà. E-, èmi ni bọ́sùmọ́ èmi ni bọ́sùmọ́ gbàgbàgbàgbàgbàgbà <laughs> sábẹ́jọ́ dé ọkọ ìyàwó gbàgbàgbàgbà bóyá máa rí nìyẹn o. ọlọ́ba mi. mo fẹ́ràn ẹ̀ gan ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ yìí wíwo lẹ́nu awó wíwo. lẹ́nu awó ń wo. sàálì olúwa mi olúwa mi kò ní bàjẹ́ ọlọ́ sàálì olúwa mi bá mi. olórí burúkú ni ẹ. àmúmọ bẹ́ẹ̀ bá mi. mo dẹ̀ ṣe ń wo ẹ yìí mo dá ẹ̀pọ̀ pọ̀ lọ ẹ ti jóná. àmú confirm ẹ̀ sà olúwa mi. tí wo bá jó lórí burúkú èmi kíní ìran ẹ̀ ń ṣẹ́ pé kó fi ọ̀kadà gbé ọmọ lọ síbì kan níbi tó important gbogbo ọmọ lọ ọmọ ṣe tán lọ́hùn ó jáde kó tẹ̀ kún ọ̀kadà kó máa gbé padà bọ̀ ńlé ó wá wèrè ẹ̀ tì jọ́bọ̀ ló lọ. mo pé ọjọ́ ti lọ pé kíkọ̀ wá ìsọjẹ̀ díkan kí sáré ìṣẹ́nu ìmọ̀ pé dáhùn ti lọ tán nìbà mi. mo kẹrọ sọjẹ̀dí ló lọ mu. ó aṣọ yẹn ń ṣe mí bákan bákan nìbà mi. pàtó àmujẹ̀dí ẹ̀tọ́ ara ẹ̀ wá wálẹ̀. mo ti ń fi bẹ́ẹ̀ dàbà mi. jọ́lẹ̀. mélòó ni ìyá ẹ̀ bí. ah èmi nìkan ni olúwa mi nìkan ni bàbá mi ẹ méje sọkù. wọ́n nìkan ṣoṣo. èmi nìkan ni. èmi náà bá tú fọ ẹ. Ah, ah, ah. bàbá ẹ méje lọ báyìí. èmi ni wọn bá tú ọ̀fọ̀ ẹ. bàbá ẹ méje lọ bá tú pàákì. pàdé ẹ bá wẹrẹ. sálẹ̀. máa tẹnu sìgá mọ orí ẹ burú ni. máa fi sìgá fọ gbójú ẹ dànù kò ní dáwé aláya ẹ mò ń sọ̀rọ̀ o tó ń sọ̀rọ̀ wọn paná gbọmọ ẹ létí máa pamọ ẹ létí sí gbogbo etí àdì kò ní dáwé aláya ẹ èmi mm. máa fi bàbá ilé ilẹ̀ o. bàbá wo ọkọ ẹ ṣé mo kọ́ tó ń sọ ẹ máa gbà mí kẹ́yìn ọwọ́ ọkọ ẹ ń sún ẹ. ti sún mi mi lè parọ́ fún ẹ. ó máa ga ọ ẹni tó yún lò àrí fìlà kẹ ẹ ó fẹ́ kí ló sọ náà ọwọ́ ẹ sọ fẹ́ filẹ̀ tí ẹ kò máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ẹ́ bó wí bí fowí pamọ́ sí kó máa sọ kọ́ńtà dẹ̀ sọ fún mi gbéyàwó ló dùn kò sí gbéyàwó tó dùn a máa máa manage ara wa ni. ó dá mo ti bẹ́ẹ̀ mo ti gbọ́ ẹsẹ̀. o ti gbọ́ mi dé ìjọ fẹ́ bí ẹ kọ̀ọ̀kan má parọ́ fún mi o ṣe mo kò kí n parọ́ fún mi ṣó ti pọkọ ẹ lé mi ò pé o mi lè parọ́. ó yá mú fóònù ẹ kó pè. màá rí pé mo fìyà ilé ìjẹ́ mo kọ́ ẹ lẹ́kọ̀ọ́ bastard ẹgbẹ́ ah, <laughs> mi wẹ̀rẹ̀ a ìyá ìlú ẹ lóyàwó mi nígbà tí mo ti gbọ́rọ̀ kọ́ọ̀lù yẹn ó dàgbọ́ náà rí ọmọ kàtà ni ẹ báwo ni ọmọ ẹlẹ́lẹ̀. ọlọmọ ẹlẹ́lẹ̀ ṣáyé ló ń ṣe ìkàdózò. sọ́run ni mo wá ń ṣe ni tí n bá dẹ̀ ṣayé bo ni mo tún wá fẹ́ ṣe ẹ́ tí n bá ṣe ayé ọ̀run ni kí n lọ kí n máa lọ ṣe ọ̀run. àwọn kwẹ́sàn burúkú kan máa ń wà lẹ́nu ẹ̀ tí mi ò láìkì ọlọ́run bọ̀ òyọ̀ náà ni òyọ̀ òyọ̀ sí mi lọ́rùn go ahead. ayé ló ń ṣe tó fèmí àtọmọ sílẹ̀ sílé tó wá jókòó ti lé onílé tó sọ̀rọ̀ di shift tenant níbẹ̀. ó jà rárá ìṣẹ́jú mélòó ni Chief tenant fi ń di chief landlord tèmi tí mò ń gbé ilé onílé tí mo fi lè tèmi lẹ̀ tí mo fi wọ́ sọ́hùn. ṣé tèmi ò yé mi ọbí yẹn tó nílé rè tí n bá yọ lókèrè. wèrè máa jápa ni èmi bàbá ńlá sínú ẹ̀ tó nílé. ṣé mi ò ti wá ṣìyàn báyìí. ó ṣìyàn ó ní tẹ́lọ́rùn ni wọn bí ìyá obìnrin kan rí kó fẹ́ mi kó má wọ́n máa ṣe thanksgiving every week fọ́kọ̀ gidi ló ń fẹ́ yìí ìgbà tó mọ fálù mi orí ẹ̀ ti bọ́ fọ́ o máa ń fẹ́ jẹ́ kí n bú ẹrù ọmọbìnrin ẹ̀ tí wọ́n bá mọ fálù tèmi ni wípé o tiẹ̀ rí mi mo jẹ́ ọkọ ẹ yẹn ìdùnnú ńlá kan ni fún ẹ o yẹ o ò ṣèyàn o ò ní tẹ́ lọ́rùn tó bá ní tẹ́ lọ́rùn wàá jókòó sílé wàá máa jayé orí ẹ nínú ilé ilé tí mo gbélé ilé rẹpẹtẹ tí mo dìídì fi wọ́n nìkan sí ẹ àìmọye àwọn tó jẹ́ sẹ́ẹ̀tì ẹ̀ tó ń sun tàtọ̀ lọ́kọ gbogbo nǹkan tó náà ń bá ṣe fún ẹ̀yin obìnrin ẹ̀ rí pé ẹ fayọ̀ fọ báyìí ẹ máa gbádùn ayé ẹnu ilé ń yẹn o. ṣé ilé ni mo fẹ́ máa bùjẹ ni ẹ ṣé ilé ni mo fẹ́ máa bùjẹ ṣé ilé ló máa ṣọkọ fún mi ni. mi ò rántí ilé mo ṣe máa bu ilé jẹ ok ẹ máa wálé lọ́la máa wá wú ẹ àbí kí ni mo tiẹ̀ lè kí ni mo tiẹ̀ sọ yìí màá kọ́kọ́ rán àwọn bọ́ìsì sí ẹ lọ́la náà màá mú ṣéǹjì kan wá fún ẹ lówó gidi màá dẹ́nìkan gbé ewúrẹ́ kan dání àwọn abẹ́ pa wọn á ṣe gbogbo ẹ̀kan tó kù lọ́dọ̀ ẹ̀ wọn àdé ìwọ náà tún á fi wá ṣe gbogbo àwọn ajẹ́ fàájì sáyé ẹ̀ ṣé o fẹ́ chinabu kan fi lé kó máa mú yẹn lálálẹ́ hello hello hello gbọ́gbọ́gbọ́ tí mo fẹ́ sọ fún ẹ èmi kan fúnra mi á kúkú wá ah mi lè ráyè wá lọ́la mọ́ à ń lọ bí ọdún eégún. ẹ eh, because wọ́n ti lè rí sí mi last year. ẹ wọ́n ní torí mo ṣé wọ́n nìkan ló wà ń bẹ̀ yẹn torí mo pa àwọn mo pa èèyàn bíi méje lẹ́yìn eégún yẹn wọ́n dẹ̀ gẹ̀ ní mẹ́ta létí sọ àwọn ará àdúgbò wa bẹ̀rẹ̀ sí sọ́sọ́gúsọ ẹ wọ́n bí mi re o èmi ò èmi kàǹdó kàǹdó sọ wa gbọ́dọ̀ jẹ o a gbọ́dọ̀ jẹ nínú ọdún eégún tọdún yìí o tán bá bí ìyá ẹ̀rẹ́ kó wà mọ́ lẹ́bi kí n wà lẹ́wọ̀n gan máa wá ṣọdún ọ̀bí àwọ̀dà rè wọ́n so ibẹ̀ ni mo fẹ́ lọ lọ́la kan lè mọ̀ pé aṣọdúnmọ́dún la wá aṣọdúnmọ́dún aṣọròmọ́rò la wá aṣọròmọ́rò ẹnu ẹnu báyìí lẹ́sẹ̀ fi ń tẹ́ èkúrọ̀ ojú ọ̀nà so mò ń bọ̀ ń bẹ lọ́la tó bá tún ṣọ́ra máa tún pa èèyàn bíi mẹ́fà rí ìyàwó ò dáa ó kàn pé mood mi ò dáa mo lè má lè pa èèyàn púpọ̀ lọ́la yẹn so mò ń lọ bẹ̀ tàbá aṣọdún eégún ọ̀la tán màá dọ́dọ̀ ẹ lọ́túnla màá má bọ̀ nílé. ọ̀túnla àbí tí bá fi lè rí ẹ lọ́túnla tí ìbá rí ẹ lọ́tùnla wàá rí mi bẹ̀ ọbí aláya bí aláya ẹ ẹ mistake orò lànà wọn kì í bá nà mo ti gbàgbé ọkọ mi ti fò ọkọ mi ti fò pé ìyàwó mi ni mò ń bá sọ̀rọ̀ máa wá lọ́tùnla máa wọ̀rí lágbára ọlọ́run ìwọ máa retí mi. ẹ̀mọ̀ ẹlẹ́lẹ̀. bá mi ṣe ìgbín lẹ̀ a ti kọ́kọ́ gbé ewúrẹ́ yẹn wá nù. kò dẹ̀ ṣe ìgbín sẹ́wọ̀n fún mi. ok. Ah eégún mọ́gájà aláyà bí òkè bàá mi kò ní bàjẹ́ kọ́ríbù ló pẹ́ àmọ́ olùkọ́ mi olùkọ́ mi olùkọ́ mi olùkọ́ mi olùsí tó ti ránṣẹ́ látàtà olórí burúkú ọmọ máa fún yàn frustrated àwọn ọmọ òwe. àgbàrá òjò yín kò lóun ò nílé wò èmi onílé ni mi ò ní gbà fún. tí Ṣàngó yín bá ń pàràbà tí ń fa igi ìrókò ya pretty gíńlá tèmi kọ́. lẹ́gùn àwọn. tó bá ń ṣe ilé ọkàn tó wà ní ó yẹ kí n pẹ́ ẹ̀ ní. ó ṣe kejì lélẹ́yìí tí fẹ́ yóò ti padà wá sílé yìí tó yẹ kẹ́dìdé nínú ẹ̀mí kẹ́dìdé nínú àlá kẹ́dìdé nínú action kẹ́kọ́gún ló bá wọn ayé ìgbà kan nígbà ẹ̀wọ̀ o ayé ah, ìsìn ah, àwọn real estate management wọn ò tí ì rí bẹ́ẹ̀ ni tó bá rí bẹ́ẹ̀ wọ́n á sọ di business fún wọn wọ́n sọ di amen estate. gbogbo payé ṣèyàn pé kinní kan ṣèyàn yìí i don't believe in it jẹ́ kí ayé tó bá fẹ́ ṣèyàn kó jáde sí mi màá fìbọn fọ́ orí ẹ̀ bùṣì ìtàyé. báwo ni mo ṣe máa bímọ láyé mi tí mi ò lè bá ọmọ mi sọ̀rọ̀ tí mi ò lè dì mọ́ ọmọ mi tó bá ṣe wípé èyí kan ẹni bẹ̀rù ọlọ́ọ̀ pé tún jẹ́ àbíyamọ pẹ́ dúró tì mí láti ọdún yìí. kà sí ìwọ kà jọ mi lójú. ọ̀rọ̀ màmá àgbà ló ń sọ ní. kàyége ìdánwò kà ṣe fún ọ bí kọ́ kà ti jẹ ọ́ kà ti pa ọ́ èmi kà ti jẹ mú ẹ ṣùgbọ́n ìlú tó ti wá kà lè jẹ ọ́ òróró ni gbogbo yín kà kóró. ṣé ẹ̀yin lè sọ fún mi wípé ọjọ́ méje péré ló máa lò ní igbó yẹn ọ̀sẹ̀ méjì má ti kọjá ó yẹ kó ti dé. o ò lójútì pé tí fèyí bá ń dá ní inú ilé ó máa ń dá sọ̀rọ̀. èmi kọ́ńtà àṣì ń gbà mọ́ra lọ́wọ́ sí i tó bá ti yá sí i àwọn fúlàní bá wọn máa yọ kí ní mọ́ ìyàwó lé wa lára. jọba yẹn rí tẹ́lẹ̀ ní kótó déjọ́ ẹ̀. wọ́n lè fọ́nrán balẹ̀ jọ kó yẹ jábọ̀ fò. nígbà tó ń ṣe tiktok live sẹ́kọ̀ọ́ yà kó pè mí tí bá join ẹ̀ èmi náà máa rẹ̀ tó máa bó káàpù fún mi o wọ́n lè má bò láyọ̀ bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ fún àbí eṣinṣin. ṣé wọ́n ní olórí kà pé látòun lọ kà á dára wa kà á délé wà. bàbá ṣe rí ọ̀rẹ́ mi kò parọ́ bó ṣe rí gangan ló lè sọ fún yìnyín sà tí màá ní purọ́ fún yín sà ọ̀gá mi tí mo ń wí nísìnyí wọ́n ti sáàkì wọn níṣẹ́ iṣẹ́ ò sì lọ́wọ́ wọn rárá rárá ìṣàánú wa ẹ̀jọ̀ dájú. fọ́nù ó ṣàánú yín Ọ̀rúnmìlà ni ó gbè yín jà òun lẹlẹ́rìí ìpín ajẹ́jọ oògùn òjìjì tí dúrí elémèrè kórí elémèrè ọmọ bá fọ. ọ̀gá mi ò lémèrè o mi ò pọ́n lémèrè sá. èmèrè kọ́ la wí èmèrè èmèrè kọ́ kì í ṣe mèrè elémèrè ọgbọ́n bá ìfọ̀ ọgbọ́n kí ló kọ ọ̀gá yín. Mr. Fela ifá ọgbọ́ o èrèǹtẹ̀lú ọ̀pẹ̀mọ́ ọgbọ́ o mèsìkàràbà akọ́nilọ́rùn bí iye kan ẹni ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí jújì àjẹ àwọ̀dò iwájú ọpọ́n ọfá ọgbọ́ o èèyàn ọpọ́n ọfá ọgbọ́ olùmúlọ́tún ọlọ́kàràn ló sì àárín ọpọ́n ọfá rèé ìta ọ̀run ilẹ̀ ògẹ́rẹ́ ọgbọ́ o afọkọ́yẹrí ẹlẹ́ni àti ẹ̀ka ẹlẹ́gẹ̀ẹ́ afúnijẹ bá fẹ́ mọ lójú arínà bá bùmọ̀ lẹ́sẹ̀ àrùn ifá ọ̀hún rèé o àmọ́ mo síkítí ẹ pàṣíkítí dífá fún wọn ní kọ́pá àsìn ìsàmọ́. èrè lọ bá wa ifá. Ah. <laughs> ẹ̀yin ọmọdé rìn ọ̀gá yín yóò débi o. ní pé máa yìí máa ẹ̀pù wá pé bàbá wa ẹ̀pù. bàbá gidi ni. bàbá gidi wọn ní kí ọ̀gá ṣé wọ́n mọ̀ ọ̀gá mi ni. ẹ wo bàbá bá a fokùn sọ́gà mi lọ́rùn kò lè débi ká fokùn sọ́rùn ẹ̀ kò lè débi ajá kò tẹ́ lè wá bàbá nǹkan tẹ́ bá lè ṣe tẹ́ pé ẹ̀ ṣe fún mi tí bá dọ̀ máa gbé fóònù tó máa ṣiṣẹ́ ní kẹ́ bá wa ṣe òun kò lè débi sà kò pọ̀ sí bùsà. kí ni ń ṣẹlẹ̀. ẹ wo bàbá ẹ máa ń purọ́ fún yín kí afokùn sí wọn lọ́rùn ká wọ́ ọ̀gá mi kò lè débi bàá láyé gbogbo tẹ́yìn ṣe tẹ́yìn dáadáa sí tẹ́yìn ṣe kínní ọ̀gá mi ò gbàgbọ́ nígbà wọn kan kò eléyìí kò bìlíìfù nínú eléyìí ọ̀gá mi ò lè wá ẹ bá wá bẹ bí ẹ ṣe lè ṣe sàtọ́ pé ẹ máa ṣe kínní yẹn ẹ máa ṣe fèmí tèmi bá dọ̀rùn má lè gbé fóun tí nǹkan fi da èmi kàn nífẹ̀ẹ́ wọn lójú fa wọn lè wá bí kò ṣeé ṣe àìfàgọ́mọ̀ pé wọn ní wá. orí yàtọ̀ síra wọn orí bàbá àtọmọ igun rẹ̀ ò dọ́gba ìwọ àtọ̀gá rẹ̀ tó wíwùn tó ẹ bá sí fìlà tẹ forí ara yín wòra wọn báyìí ẹ rí i pé kò dọ́gba òun gangan fúnra rẹ̀ ní fáfẹ́ rí sójú báyìí tí fábà sì ti rí gbogbo ohun tí ń ṣe ẹ̀kúlé ló wà. àti wá bá àwọn débi ní ìṣòro ọ̀rọ̀ yín yé mi báwọn ṣe máa débi ní kò sí bí mo ṣe fẹ́ ṣe bàbá ẹ bá mi wò. ṣe rí tó bá nífẹ̀ẹ́ ara rẹ̀ tó sì fẹ́ ìgbésí ayé rere láti gbé ó láti fojú kàn mí kémi rẹ̀ oríra báwọn ẹ̀yin ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ bó bá ti rí mi ọ̀rọ̀ bù ṣe ẹ fún ọ̀kàrẹ̀ ògbé àtẹ̀ ní fáwọn ọgbọ́n báwọn aláhéré owó àmọ́ náà ń bẹ́ńbẹ́ ọgbọ́n ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ túraká gbogbo ohun tẹ́ ẹ bá dọ́dọ̀ mi ó ti lópin ó ti lópin ṣé ẹ máa mú nǹkan rárá bẹ́ẹ̀ ni rárá bẹ́ẹ̀ ni bàbá. o ah. ti fẹ́ níbi ìtàbọ̀ tó fẹ́ mú nǹkan pàwọ́ ah, ní fún wa ní nǹkan ká wọ́n gbà á. Ah. náwó gbé kinní kan tá nǹkan sọ fún. ẹ̀ka rẹ̀ ẹ̀ka rẹ̀ àjọ mu díẹ̀ díẹ̀ náà nǹkan tó wù mí bí yín pọ̀ bàbá àtàtọ̀ tí nǹkan tó wù mí tún pọ̀ bí. ilé ẹ̀rín ni kì í ṣe ilé ẹkún gbogbo eh. ibi tẹ́ ẹ bá ti rí fátó mọ́ ẹ̀rín ni wọ́n rín jáde ńbẹ̀ eh. ẹni ọba gbẹ́kún wọlé àwọn omi kì í wá bẹ́ẹ̀rì wọlé kí. ọmọ gbọ́dọ̀ gbé ẹnu ẹ <laughs> eh, má gbé ẹnu ah, pé wá àgbàlagbà lónìí hùn. Ah, bàbá wa wọn lù ú akéwì ni. Hmm. bàbá mo tán o hmm, hmm, <laughs> mo wá tẹ́lẹ̀ ni mo tí kò ní sọ wọn ni. <laughs> Ah, bó kà ṣe máa débi ilé ìwúrò rẹ sí. Eh, yíyé ni díẹ̀ díẹ̀ torí ọ̀gá ò ní fẹ́ wà. díẹ̀ díẹ̀. mi ò mú pọ́ǹtì tọ́gọ̀ bá dẹ̀ débi wọ́n ní ọ̀la mò ń bọ̀ wọ́n ní láti rí ọ̀gá tọ́gọ̀ bá wá dé báyìí sí èmi ò dẹ̀ lè ṣiṣẹ́ ọ̀gá. ẹni tí ó ṣiṣẹ́ ọ̀gá kọ́ yìí. Hmm. ọ̀rẹ́ ọ̀rọ̀ ọkọ mi ò bá ń yé mi lẹ́nujọ́ mẹ́ta yìí because mo fi pé nǹkan tó wà wájú wa ló yẹ ká gbájúmọ́ nǹkan mi ló ń sọ ah, ẹnujọ́ mẹ́ta yìí a kàn dédé máa pariwo ẹ̀gbọ́n ẹ̀ ṣáá gbogbo gbà mi ti understand ẹ ká tó so ilé yìí àǹtí àbẹ̀ni o ká tó sọ tòun àǹtí àbẹ̀ni o mo fẹ́ rí wọn mo fẹ́ wá wọn mo fẹ́ ṣe àǹtí àbẹ̀ni àǹtí àbẹ̀ni àǹtí àbẹ̀ni mo ah, ah kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ọmọkùnrin báyìí. àǹtí àbẹ̀ni yes kí ló ṣe wọn. Ah, ó máa lóun ti fẹ́ lọ gbé wọn padà wá sínú ilé ah, ó ti ń miss wọn ni. abó ti gbà. èmi gbà mi jẹ gbarú ẹ aṣọ trust mi ni. ó bẹ́ ta o. èèyàn á tún gbé irú àǹtí yẹn wá pa mí nínú ilé èèyàn á gbé wàhálà ìdààmú ìjàmbá òfò àdánù òṣì ìyọnu ẹ̀sìn kí ni agbábá mi nínú ilé yìí. ó tiẹ̀ bẹ́tà torí tán bá gbé woman yẹn padà wá sínú ilé èmi ò tẹ́lẹ̀ yín mọ́ ẹ̀yà àdìlẹ̀ yín mú. wọ́n sì bò ó ó dàbí pé orí ọkọ mi gan mi ò orí ọkọ mi pé ṣìnà orí òpè tó lè bá pè ní a rí wípé àti abaniláyé jẹ abaniláyọ̀ jẹ ni wọ́n just of recent kó tó di wípé wọ́n kúrò wọ́n sì lọ mú very important documents tó fẹ́ fi ṣe nǹkan ara wọn kó tó fi ń ṣiṣẹ́ wọ́n ṣe wọ́n lọ ta fáwọn onígúgúrú àtẹ̀pà ah, ọ̀rọ̀ kékeré rẹ̀ báwọn sọ yìí ṣé yẹn nìkan lórí ni. ṣé wọ́n ní mẹ́ńtà. Ah, tí wọ́n ju mẹ́ńtà lọ tó máa sọ pé yóò gba PhD nínú obìnrin wíṣkì ọba àwọn wèrè àǹtí yẹn ni ah, kò mọ nǹkan kan náà kì í ṣe kò sí nǹkan tó ní gbogbo nǹkan opposite side ló máa ń ṣe tiẹ̀ sí. ọ̀rẹ́ mi ń try ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó gba kí n mu soft drink very soft cold chill drink bá mi get soft drink pé náà gbogbo ẹ̀ gbogbo ọ̀hún try o. mo ń try culture wa náà ni ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ tọba lọkọ àdàbẹ ní bó serious àwọn ọkùnrin ṣá adèlèṣẹ́ láì má ní wọn ní láì fún wa wọn làwọn ti pọ̀ jù ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ tí n bẹ gẹ́ẹ̀tì kan tó máa mú. Ah. àǹtí àbẹ̀ ní kẹ́. honestly àwọn ọkùnrin yìí tiktok yìí <laughs> ẹ gbà tiktok sẹ. Ah, ọ̀gá ó yé mi ẹ kò sí problem ṣá ẹ ṣe. Ah, ẹ pẹ̀lẹ́ báwo lọ́hùn. ó lágbára. tí ká máa lọ nìyẹn ni. one in short ọmọ pàgbàlagbà ni ẹ baálé ilé ara tiẹ̀ náà ni ẹ kò wá ní dáa kò ṣiṣẹ́ tán kó dé parí oṣù kó má ròó mú lọ sílé. Ọlọ́run nígbà. Ah, so nǹkan tó fà tí mo fi ń wò ó yẹ pé bóyá bóyá kẹ ẹ hmm. sáàkì mi àbí. tó ah, ń ah. ṣe sáàkì bẹ́ẹ̀. ọ̀gá ó ti yé mi jàre alẹ́bẹ̀rẹ̀ gẹ̀tìmá fẹsẹ̀ àwọn kúkú ńlé gbogbo ọ̀lẹ́sí lé ojú èmi náà fọ́ ọ́ mí náà ríran pé nǹkan ò lọ dáadáa bí ó ní bá a ṣe tẹ̀tílẹ̀ tábàjáde níṣẹ́ akọ̀mọ́ mánéjì ara wa náà ni ó dẹ̀ yé mi ṣé wàá rí ọ̀gá ẹ wá gbọ́ ọ ẹ̀yìn bẹ́ẹ̀ mi ṣe wà yìí tọ́tọ́ bá ní ẹyẹ ilé <laughs> ẹyẹ ilé lèmi o wọ́n sì ní ẹyẹ ilé òun bólélé jẹ kó bólélé mu kó adijọ́ òkú ẹ̀ kó máa yẹrí ló ẹ tí kú ṣùgbọ́n tí nǹkan bá rí báyìí náà ẹ ti sèyàn sí mi rí ẹ mú mi bí dráìvà bí ọ̀rẹ́ bí ẹbí mo ti bí mi ti bá ń ṣe lẹ́yìn gan ọkàn mi balẹ̀ ah ẹ ti gbìyànjú fèmí náà tí kò bá wá débẹ̀ àti bá torí pé kò tó mú tí mo tí mo bá lọ á jẹ́ pé èmi gan èèyàn burúkú ni ọ̀gá ẹ má wọrí bí ṣe bá iṣẹ́ lọ yóò pè mí tí mo wà yín lọ nígbà tó bá yá owó tẹ̀ bá rí san ẹ san lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ nǹkan sì mọ padà dáa ọ̀gá ẹ sọ pé nǹkan á da nǹkan á da ẹ ní nǹkan á da ẹ ní nǹkan á da ẹ ń dáadáa náà ń dáadáa yóò dáa fún yín yẹn gba ah, ẹ má fọ àjọwàpọ̀ ni tó bá yá ẹ má padà san o ó yẹ yín ẹ má padà sán o ẹ tẹ̀ máa sán lọ́nà lọ́pọ̀ ẹ má wọ́rì ó yẹ mi sọ ọ̀gá ẹ má wọ́rì sọ ọ̀gá hmm. kí ni kàn ní mò ń ọ̀gá ẹ má bẹ̀rù o hmm. wọ́n ní pé tọ̀rọ̀ bá kan òkè tó bá kan ọ̀lẹ̀ ibì kan là ń gbé ga wọ́n dẹ̀ ní pé ẹni tó bá dákẹ́ tàdá bá dákẹ́ ṣùgbọ́n ò dákẹ́ òun lẹ fọ̀rọ̀ lọ mí yìí indirectly or directly ìlú àrò kí ni ìlú ọ̀gá. ẹ̀yin ò ṣe rò pé mi ní báyẹn ṣe yí o ṣùgbọ́n bí nǹkan bá ti ń lọ báyìí ó máa ń bẹ bó ti lọ́wọ́ ayé nú tó tọ́ra báyìí rí pé ọ̀rọ̀ ni owó ayé nú ayé la máa ń bẹ̀ sáyé torí ó ní pé ayé ló ń máa yé lè inú ayé la ti ń gbáyé ẹ fi jẹ́ kí torí pé mi ṣe wà yìí mo lọ́rẹ̀ẹ́ kan ó ju èèyàn kan fún mi ẹ tí mo wí àwọn tó máa ń pawọ́ dànù torí mi sọ báyẹn ń ṣe yìí o ṣùgbọ́n tá ó ti fẹ́ máa fókọ̀sì kó tó rí pé ẹ̀ padà máa mọ́kadà ó ti yẹ yín orú ẹni yẹn tá a bá dọdọ dọ ẹ tó bá yín tẹsẹ̀ lè bọ̀ kò dẹ̀ kí yóò gbowó kan lọ́wọ́ yín lọ títí kan lọ títí tó bá yín tọwọ́ bọ̀ ṣòro yín tó bá yín báwọn ayé ọ̀pẹ ayé la fi ń bẹ yín nípa ayé la fi ń ṣayé nǹkan padà sípò. wọ́n ní sọ wọ́n ní sọ mi ì ń ṣe gbogbo nǹkan báyìí o mọ̀ jẹ́ ká máa lọ. mi mo mọ̀ pé. start jẹ́ ká máa lọ kí náà kú mò ń sọ kò sí bẹ́ẹ̀ bóyá bóyá kí ìwọ kò ń bẹ́ẹ̀. Baba, please, I have a question, sir. I will come. What is the meaning of shelter of money? Ahiri owo. Shelter is ahiri. Money is money. Owo. When it come to originator of consultation, Ifá says ahéré owó is a very beautiful interrogation to who it may concern. ó ní orí ayíró ìbẹ̀rẹ̀ yìí kan arégbà ojúmọ́ rowó àríràgbé. dífá fún Ọ̀rúnmìlà níjọ́ tí ń lọ sẹ́ ìkúnlé ọ̀run lọ rèé wówó. ìfarowó rọlá o ìkàn yòókù ni wọn mọ ìfarowó rọlá ọ̀run nìkan ló tí ó là it's only heaven that knows who is going to save that is fact. It is it's a very beautiful thing on heart. Representative of God. Among the gods. Patient, truthful, righteousness, the care of life and the greedy of life. is in Ifeism. That is the solo of Ifa. Ifá. Wàá rántí wípé níjọ́ náà mo sọ fún ọ wípé nígbà tí o sọ fún mi wípé ògbé àtẹ̀ aláhéré owó mo ní àwọn àlejò tí wọ́n wá lásìkò yẹn ahéré iná ni wọ́n bá wá. ó ní dandan látàn pàálẹ̀ dìbò fún wọn lóde ìlú ńlá níbi tí wọ́n gbé bí olú lọ́mọ ó ní ẹ ayò ẹ wọ́n mọ́ a kì ayò láì kún ayò ẹ wọ́n